وعلى آله وصحبه أجمعين إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم أما بعد السلام عليكم ورحمة الله وبركاته آه الحمد لله أمدي الله تبارك وتعالى كدواك نبيني ọjọ́ ẹ̀kẹ́lẹ̀ oṣù ramadan ìhọ́dọ̀ 1436 nigeria ti ṣe dédé ìparí ó ṣe lè hu june ó ṣe kẹfà lọ́lọ́gún ní ọkà ìhọ́dọ̀ 2015 ọ̀nálẹ̀ kàràtùkà ṣe ṣe sọ́rọ̀tùl hákọ́ wọn jọjẹ wa chale kóhun àkójí kóhun ìgbínigẹ̀ àyá chale pa í súra òmúnẹ̀ súra ikẹ̀ àyá chale pa òun ni òun ti súratul ma'arij súratul ma'arij àyá ti débi súratul ma'arij ṣáyà ọgbọ̀ méjì ìyẹn mẹ́lẹ̀ súratul ma'arij súra kan ṣe ẹ̀yàmì súra eku madu rogu ojane makka ya sini balu ka sura kwate dawo gane unshi um sura ki ogomete ya alquran allah ki je ka gbo kam chukolo na'am أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سأل سائل بعذاب واقع للكافرين ليس له دافع من الله ذي المعاند الله تبارك وتعالى كوا أبقال سورة ديجنه سأل سائل أتني واتني ateni ŋunwa ateni yin abe akateni henite bi azabin waka ateni henite ojú azaba eke anyashe abateni gire abi ateni gire ilita abi ateni ilita wọn abdullahi bin abbas radiyallahu ta'ala anhuma yenihi a makabiri mashati ni ojú ọ̀la azaba ọjọ́ azaba yìí àwa tó ṣe yàbà kí a máa ṣe yìí ṣeun kí àwa tó ṣe ẹgbọ̀nyá yàáyá wá dábàlùkù mujahid dọ́ ojú àlàkìdẹ́ yẹni hi ẹlẹ́tẹ́bì sọ́rọ̀tù àǹfààl ayagbẹ́gbà yọ méjì aláwọ̀ tàbárakà wata aláṣọlùká ìgbà kama káfìrí kò máa bèbè azaba ẹni aláhùnmá nǹka na haza huwa alhakumin indika ọjọ́ ṣùgbọ́n ẹni kọlá kónú ṣẹ́gidẹ́ فأمطر علينا حجارة من السماء أو اتنا بعذاب أليم ọjọ́ bẹ̀kú ẹ̀kẹ́ jẹ́ wọn omi kẹ́lọ̀ omi òkúta kẹ́lọ̀ bàmọ́má àbẹ̀kázàbà ẹ̀wọ́ jíkà wọ́kẹ́mùdù bàmọ́má ìṣùgbẹ̀nẹ̀kù jẹ́ kẹ́ á jẹ́ mọ́dúṣọ́ kẹsàgẹ́ sójósí tọ́ ọ̀làlẹ́ ìbí kàmákázìrá bí ojú ọ̀là ẹwọlẹ́n aláwọ̀ akọlọ̀ ojú rẹ̀ ní sáàlá sáàìlú ábìbí ìyẹ̀bí mú bí bí àzábìn wákìhùn ó jẹ́ àzába yíkì àyáwá ṣẹ àmá àzába lẹ́yáwá ìnàbó kọjọ́ àgbìní ìṣùpẹ́mà lìlkáfìrí àzába lọ́tùpẹ́ àmà káfìrí ohun yà ṣe yìí lẹ́ìsàlẹ̀ hú dáfẹ́ ẹnẹ́kẹ́ àbìbà àzába ene ki aha na azabale ki ma jin na turu ki ki che tila ni ba ene le idomonu chen ka za bae anyawa min allah ubojo allah un azabale anyawa ku ri zil ma'arij ene ka te gude tu gunlu al ma'arij chi ateguni kiteta te uyale lu ma do ma'arij al almaaridi ta tere oju allah tabaraka wa ta'ala ki zil maaridi ngi ene gida ta tere kuma da mu tabutu gongulo dan maaru tabutu gojo lo ida ilayhi yas'adu al-kalmu tayyib wal 'amalu salih yarfa'u kolen yoduko ne ka gojo ya tabutu amu kolen yoduko ne ti gba allah ya tabutu to dale min allahi azabawa kubojo bil ma'arij ene ki idata te ogo kuma ka me won tutu naam تعود الملائكة والروح إليه في يوم كان مقداره في يوم كان مقداره خمسين ألف سنة

ọdọ òdúgbò owéje àmàṣẹ́gọ́ 50,000 iye ọjọ́ ọ̀pá nẹ́kéde òun pàẹ́ ọdọ́ ọdọ́ ẹ̀kà àṣàṣẹ ojá ní mí òdúgbò owéje àmàṣẹ́gọ́ òtòdálẹ̀ abdullahi bin abbas yẹ́nìí muntaha أمره منتهى أمره من أسفل الأرضين إلى منتهى أمره من فوق السماوات أقوى ما أبوكي ọ̀dọ̀ الله تبارك وتعالى wa ta'ala dé ojá nì gbogbo àti ojá nì ló ǹṣọ́dọ́ òdúgbò wéje yìí ọgbẹ̀nilẹ́mù ojú ọ̀pá nì ọgbẹ̀nilẹ́mù páyé mú gbogbo àwọn ọdẹ́yẹ fọ́sbí tùdálẹ̀ Allah tabaraka wa ta'ala yini wa nabi sallallahu alaihi wasallam ẹ̀ṣà ń kúlí ẹ̀ṣà ń kúlí ẹ̀ẹ̀dọ̀ jẹ́ gágágágágágá àkúlí ìgà anyá ṣe bá ìṣàkúlí ikú náà àkúlí ṣegú onúkété ìwọ́n libelibelibelibe ẹ̀dọ̀ wọn kọ́ àdá kọ́ àdá táwọn àwọn bọ̀ tọ́lá sọ́bàrán yọ́ ọla akwụli ilemechi iyi shankwuli akwụli ihe omemele ma kiri eduane akwụlichi enwa chọra gị arịwa n'ebi takwa ọjọọ ya ahụ dịdakwuli nwe gị ọla gị awa n'ebi takị ahụ bụ ya ara arụ ụmụ ọjọọ ya ajụjụ ahụ

عن na. يوم نعم إنهم يرونه بعيدا ẹn kì í ṣe tákùn márùn-ún náà yóò làájá bá ọjọ́ ọ̀nà ẹbá ẹn kì í tákùn márùn-ún náà jùkà kí ilẹ̀ kí tápá ọjọ́ ilẹ̀ látápá kì níwọ̀n ló yé tápá ma ní ọjọ́ ìbọ̀kí ẹ̀pà ìbọ̀kí kẹlùmọ̀ àmọ́ àwa hà. wàlẹ́rọ̀ ọ̀hún kọ̀rí ibà. àwa kà nù gbọ́ àzába lẹ́yìn bá àwa alíkàkí ni kọ̀rí ibà ẹ̀wọ̀n náà lẹ́nu ṣe yìí abẹ́kàkí ni àwa kàti múmi ni àwa alíkàkí ni ẹ̀wọ̀n náà lẹ́nu ṣe yìí tó dẹ́wọ́ dá àmọ́ àrọ̀bá ẹni kúlù máa hùwà á ti ń fọwọ́ kọ̀rí. ẹ̀wọ̀n lókùnmá kí ni ìyọ́jọ́ lẹ́yìn ẹ̀gbàkí àwa mẹ́fà ẹ̀wọ̀n lẹ́sẹ̀ mẹ́rọ̀ mẹ́dẹ́kì wọ́jọ́ ẹ̀lẹ́kùn máa kí máa ọjọ́ ẹun dábẹ̀ ẹun lẹ́ìlìgá mẹ́rọ ọmọ ọgẹ́lẹ́ tún kùmàlìgá ọjọ́ àzábalẹ́dà kọjọ́ ìlú tápàgì ànájọ́ ẹbá fọ́fọ́wà kọrí wọ́wá kí ó lànà àrà yà ń yá hapun ẹun ló pọ̀ṣù ọjọ́ yá يوم تكون السماء كالمهل يعني هي yawma takunu sama'u ohun tí ọjọ́ kó yálè gàbáadẹ́á ma ń a àrídà òjì ma ń yá ṣe kẹlìmúhùlì kí a yá dábẹ̀ náà kí ní ipò àbá lè wúdú ọ̀nálẹ́ àbẹ̀ àkínkẹta aláwọ̀ tàbárakà ní máyà máa ẹlọ́la kó yálà alọ́lẹ́ tán máa ṣí ni mamọ́nà kóyún ọ̀nà alẹ́kùn máa ọmọlẹ́nà mẹ́la ẹ̀kú ohun máa yá ọ lórí ọ̀nà tí ohun aláwọ̀ tàbárẹ́ka ọ̀tà ala ohun yà yá á tákìtì ṣe lè á àmàdùn mi ìyẹ́wó máa tẹkùnù kẹlìmùhùnì ọjọ́ kí á yá múrídà dábẹ́lẹ̀ àkíní ŋun aŋɔ lɔ la ti kpe ki isi kpɔ la mo da tɔ ɔdzɔ la ya na ti kpɔ dɛ. watakunu ljibaalu kalci. watakunu ljibaalu ɔdzi lɛ ba udza a ama dɔ gbiti katapila aka ya bata amúwúlẹ̀ pọ̀lẹ́ ma bá tẹkún ìṣìbálù kẹlẹ̀ ihìnì ma yá dábẹ̀lẹ̀ àti ní ihìnì àbá yau ma dọ́kí ihìnì ẹmdà bí ìṣúrẹ́tù alkari àti malkari wa ma àdára ka malkari a yau ma alkari àti malkari a wa ma àdára ka malkari a yau ma ya kúnu nasu kalfarashin mabzuz wa ta kúnu jibal kẹlẹ̀ ihìnì mabzuz don ka zini kaka ne watakulu aljibal allah yeni kan kojolea enyale kakini amuwodu kidoja ne kalhin almanfush wadaba ne akini uwetu yika hawo kokwa na ba dal alihni shuwetu da watakulu aljibalu kalihni ojolea take amuwo mamurida asu fil manfush mamurida uwetu tukawa kokwa ولا يسأل حميم حميما ولا يسأل حميم حميما ọláàlì yáni ká tọ́láàlì ìní ni ọjẹ́ lẹ́nu onùkú yáni ká tónùkú ìní ọjẹ́ lẹ́nu ìgbẹ̀lẹ́ yáni ká ma gbẹ̀lẹ́wìn eneka ọjẹ́ lẹ́nu abóméjì màmá ẹnẹ́ka yáni ká ìtọ́ka ẹgbàdú kùmà kí ń hún ẹ̀hún àfíṣẹ́jú ya èkéjì ẹ kìdánà ní ẹkọ̀ ẹkọ̀ ọmọ ẹtí nínú mẹ́ta ẹ̀hún kùnà alẹ́ ẹ̀dọ́ máa bọ́mí lé àyí ẹ̀hún kọ́ jẹ́ àápù ní ẹ̀hún àṣìkè mẹ́jẹ́ atọ́lá mi nínú ẹ̀lúkọ́ àmọ́ ẹ̀mdà yìí pé àzábà ọjọ́ náà ọ̀lá hamimun hamima ẹni ọ̀láàlì ẹnẹkùn kún máa ní kété nínú láyẹ̀sálù kọ̀rí ahwal ẹlú nẹ̀kẹ́ ohun bí ẹni oúnjẹ alẹ́ ẹni kété nínú ó abẹ́jú ẹ̀wọ́n dẹ́yìn dẹ́gi lọ́kẹ̀tẹ̀tẹ̀ abàmọ́lá méjì ní àti pé ìlọ ìjẹ̀nà lámìrí ìdọ́gbẹ̀hùn alamiri yegi dogbe nene ya se benene jo we mani we leju kedu gane take ele alu kedu kola na to abogide ya mama talami nini ni ilo la mama mano la mani la be kuma ali lo la mata mama kitini yubassarunahum يود المجرم لو يفتدي من عذاب يومئذ ببنيه يبصرونهم معلومه onukwu ala onukwu ọma ya alụmaghị arịnịgị alarịnịgị alarịnịgị nwụ ama enwugwitige enwugwitige yawadulu mujirimu ọmọlẹ ọmọ ẹnẹkìṣẹ náà dúrí wọn yà á kí ní dìkọtọ alimujirimu máa ká alimujirimu ẹnẹkù máa yọ ń kàtí padẹkì máa yọ ń ka ẹlẹgà àbíjẹ mẹ ẹnẹ máa dọ alimujirimu dẹ nínú adọ convict ẹni gidẹ maliga kojú pé wọn ojú ọ̀nà mẹ́gà kí ni ọmọ onáàgẹ̀ ṣe ọya kódàgì mi ẹgbàlẹ̀ ẹ̀wọ́ dùkà mínú àzáàbì yóò mi ìrí ń bìbẹ̀ ní ìmá jẹ́ ṣe àzáàbọ̀ ojé kìdẹ́ ìbá torú kóǹkìnìkì gbọ́lá wọn wọ́ kí bíbẹ̀ ni ìpa ọmọ nǹkan bí ọjọ́ ẹgbọmami kẹtùtù náà kẹtùmí lọ ẹun kí mi wọ́n dára kàwọn ìrìn rẹ̀ ìwọ́n jẹ́kàṣọ́ máa kàwọn ọjọ́ àgbà ṣẹ́kàṣọ́ gbọ́dá àmọ́ máa ń kì bí ogún yọ́ mẹ́lẹ̀ ẹ̀wọ̀n ọjọ́ àgbà torúkọ́jọ́ kí mú iṣọ́ ọya ohun ma jẹ́ gbà ẹn mọ́dọ̀ sáàhìbù ṣónùkú dẹ̀ sàhíbẹ̀tì àti onùkú olóògbìlẹ̀ onùkú abúrúkẹ̀ ẹnùnùkú kàdé onùkú ọ̀gẹ̀ṣe ajálẹ̀ òun sọ ẹ̀kọ́ ẹ̀kọ́ olùkú ọ̀gẹ̀ṣe ayé ọ̀là màmá ọ̀yà ó nẹ̀ ilẹ̀

toge enele ihe ọjọọ na ba ọya ga-achitoro nke akwụ emereme ihe ọjọọ na ba echitoro ya akwụrụ wee ye okenye igwu na agaghị alụkwụ na adịghị eleba gbegile ihe chitoro na kedaba otu ma agba ya akụmarụtọ ma ya ọmaghị na gị nke agụ ga-asị dị nwa ọmaghị le gị ọla n'ihi

gbodogi lelelelelele jẹ́ ka lè ta amẹ́ríkà ilẹ̀ ti canada ilẹ̀ ethiopia gbodogi ló kí uwe ìṣẹ́dé kí iye ń gidẹ́ akara akẹrẹ nke i ń kí ihe ahọ́ mọ́la iye lẹ́yìn ní ibá ìṣe jẹ́ kí a di ohun lẹ́kùnmọ́rútú lákùnmọ́tò ń lọ fasilatihi malik dabalki ashab ba ku bo yeni fasilati iye uwe iye ń kí ahọ́

ẹ̀dùgì wọn mọ́lẹ̀ ẹ̀nà agúdúyọ́lá ìdọ̀ ọgbò òhìn òyìnkwọ́dẹ̀ na tẹun ló pakúṣáká iyelẹ́ oyá àlìyé ní ìlú gìbẹ̀tùmà tí ẹ gbàgede ilẹ̀ yìí kí wíì òun áhùwẹ́ máyọ́lá wíì tọ́ iyelẹ́ ọjọ́ ọla ọlá àlìyé ìlú gì tí ẹ dákẹ́ ní kejì ọ̀nà nínú yìí ìyí ẹnẹ̀gbẹ̀ẹ́ ومن في الأرض جميعا ثم ينتيه تبارك وتعالى إنه إنه شاء عمي وانا لكي نو إبيك مرك وكشكا closest relative wẹ̀lẹ́ ọjọ́ sí ní pàkúṣáká ẹ̀mí àbájò ilẹ̀ àbẹ́ iye ọ̀yà ọmọ àmàlẹ́ ọjọ́ sí nílẹ̀ ọmọ ayọ́nẹ́kọ́mọ́ ayé àrùkọ́mọ́ ama allah ngol mo bayin mo fil ardi jami'a ida ba to godo amu da gidu ya ne lei o ma je kuma mu kunyuna tuma yunji kuma tun ke de loje la wa ke ma mi bi wula pa kunyuna ma mi benye ma pa kunyuna ma mi bodu gidu ya na pa ma ma kunyuna kuma suwe ke akwa e ye e e kuma yuna kuma yuna kuma ma bele kunyuna waya tuka ama tuwo abu na ile abi adi ko tolo jo na ile ama ko tolo de ko na dai ha ya yake na yi kalla innaha lawa Allah tabaraka wa ta'ala yeni kalla beba oyun jiga gini ya yake ni no arabo aki kalla kai wala igba ni de iko kẹ́là ńlá kìtọ́mọ̀ ìtì ńlá ìkọ̀kọ̀lá ọdẹ táàmà wọ́n di kẹ́ẹ̀mọ́ yìí ọ̀làlẹ́ òyìn mm-hmm. kẹ́là ẹ̀ríkààrí ìyá yẹ ti kó máa olè mú túná kó máa tú ẹ̀rọ ń máa túná kó máa tíjà kà sí háàfù nẹ̀ bá nẹ̀ ní háàfù má di háàfù nẹ̀ túná kó máa tú odu na pe amu na mi bi ko jojo na wi odu ka le lezo o ma do lezo bi de e won chola ju e to du na du ya e no la li un kichachi am e un na lezo da nazaatan nazaatan ika mo ma kulu ku ma e nazaatan una le lishewa ọrọgido oyi olili mana duwe ehu mgbaba ike alụ dọrọgido yi eyi mụtachi mụti ọta iwe ido ochedo ọganekwu na agada ọmadọ akini hụpamayi una huta mama na duwe ehu mgba ido ochugburu aleti teptọli wa alal akida o meduwe ya alụtugbo ngwa una du na alụkicha chukwa niwe una huta ma tu medo mana du na ehu na gba o medo ya alụ ọmọ ya ta na punishment ngwo iko ki koji pomo taki ado shoro elai ama una leza leza nezaatan lishawa mana du ne wehe ngba oro gido yu nei o ya ka ta arita shiki kokoro le yopa taku ma ya ti ya le noro angola ngene ni Allah kiya ya hmm, Allahu akbar bai ni mana du ne abalele iko ji ko ngimoro le utachi ogugugu mu ji na aboteke نزاعة للشوى imoro uju le tachi muke atoro uju le tachi ba yedu gide yu e shiriki mu tachi wa pa kuchaka mekarima wajhi uju ma du gide yu e bu koro ma yu ma ta ke chune ke chune pa kuchaka le imele ku tachi da na'am tad'u man adba wa tawalla wallahu tabaaraka wa ta'ala yanhi annabi sallallahu alaihi wa emu una una leza gede emu yewu mune tede wu umwango na taku ya yango na du dota men adebara ene du kimu bidu ko watawalla ki amu biri ya miyurida bimana ene du ki miyurida rola qur'ani tede unnara ilaiha abnaaha una le ungana ungana taku ya adamu numu abonya ya adumu muida men adebara enekidubi kọrọ ọjọọ wọtawala kì àwọn oríjúdà ọjọ́ tẹ́ kọrọ ọjọ́ má jẹ gbọ́n ẹna abánilẹ́ ohun dákẹ̀dẹ́ àtakọ ìbọ́gẹ́lẹ́ àti nìmọ̀ àdúmọ̀mù yìí yẹ eneke rubi da rọrọ ọjọ wọn yà náà dọ́ mú yìí eneke rubi da rọrọ ọjọ gidi lẹ́yà abẹ fún ọdẹ mú nẹ̀kẹ́ àwọ̀ dọ́. wọ́jẹ́ máa fa àwùcá. wọ́jẹ́ máa eneke ọkọ̀ kama yọ ọkọ̀ tí kama yà náà kama yíyún ẹ̀ ní mílíọ̀nù mẹ́lẹ̀ abáyọ̀ ẹ̀ yíyún ẹ̀ ní mílíọ̀nù mẹ́lọ abáyọ̀ ẹ̀ yíyún ẹ̀ ní mílíọ̀nù mẹ́wọ̀ abáyọ̀ ẹ̀ fa àwùcá tákì àhálù kàwọn mà sẹ́yìn rẹ̀ jẹ̀máà yọkọ̀ ikọ̀ máa fa àwùcá yà ibi e málù kàwọn ní. dàgbẹ́ni kọjá àfi ni Eh, amado wata iya ha ozunu wa iya eti ki eti ki jadi dola kibibi ole kuma kagre ogene lefa awo a iyo ko ko ma ya ngoi di udi yo yo yo yo mu malu ka omu bo ki jojo jo alali no ko ba ba yo eti nini ka no ka ni no amado mo wo ki anaga lati ngare ba ku ya uba agbaghị ọkụ nke ebọbụ echi 2500 main street je marụchi skybank agbaghị ọkụ nke edomechi 50000 naira uba nwe na naira eco bank ọmọ onwe ego yun ọkọ jali onwe ni 50 million ọmọlẹ ọgbọdun wọlé babújá káyà rẹ ẹ̀kọ́ ń dọ́gba jẹ̀má a ìyọkọ́ ikọ̀ ọmọ àwọn to na ba da lemu na yi isha da sadaka ne a ja da zakani waje ta da woman albara yi ame nisa na ha na Allah wa ta'ala o ne akbar o ne le. ẹgbàdo kọjọ́ kàkíní ó nẹ̀ ilẹ̀ bá ọ̀lẹ̀ jẹ́ ní ayákàrọ gbogbo kẹ ìnsáànà lé ìkùrá nìbá kẹgbọ́ kọjọ́ àti àlè ìnsáànà mẹ́bá tọ̀ọ̀lẹ̀ jẹ́ ní wọ́n yákàrọ gbogbo mẹ́dán takọjọ́ ìkà kó nẹ̀ ilẹ̀ bá ṣàkàṣàwá ìṣàkàṣàwá kàyíyọ igára kọla ẹran nàbí ó negative comment kà ó yà yá mẹ́kì gbogbo mẹ́dán òní tó ọgẹ́lẹ̀ àdójójì aláwọ̀ tàbárakà wata láìní wàkánà ìrìsàn àjúra inú òní bá inú ònájú nìṣe alìsàn wọ́n yọ́ka yìí tó ọgẹ́lẹ̀ ìmí abáyé ni inú ìrìsàn ẹ̀lẹ́ òní ilẹ̀ bá kòlẹ̀kọ́ halúà ma ọ́nà ń ṣe ẹnẹ́gì ene kimani kajedun idha massahu sharru idha massahu sharru jazua wa idha massahu wa idha massahu alkhayru manua so en kichitaki awe kuma mekide kuma nyire halu a gide ba aya meji gido gbanwi kuma kuji halu ai en kuma do akini alhalu e shi arab halu halu ushi oli ga tabali iju hu tabali tabali umaru akini halu alkathiru aljazi ashadidu la shir oli ga tabali ma akini ehun kikile ka ko ogun yun re e ka ni kuta kuta rada tera to gane we na ba mo hai eni we na ba un e we na ba mo hai e we gbede mu na tan ma de kida be me un wa wa mu ko kathiru aljazi ne

inna al-insana khuliqa halu'a ma onu ne se ena gola tabali yani ju hu tabali idha masahu sharru jazua shan kakaya ki hayi fa tabu ne ba jazua ya tike

wọ́n ni wà á tẹ́ tákù ẹ̀kẹ́ ị mí yẹ̀ wọ́n dẹ̀rẹ̀ bí kọ́ọ̀jì dẹ̀ wí ní mọ́tò kì gbogbo gbogbo tákì wá yìí pa tákì wá ń pa tákì wé mèrè ìwòlà ẹ̀mí tákà habi butu ẹ̀hún ẹ̀ ma kì máa ń wòye àmì dìrábà yọ ẹnẹ̀kì àkàǹkì di tíwálì ẹnẹ̀kì àkàǹkì di tútù ó ń yẹ wákì ìdá mẹ́sàbù ṣẹ́rù ọla mụdụ ọla ga yidu ka mụna ka ụn ya alịbọ ibili yojidu ụn ya chi n'ikpeke wọ́n ìdá masawul enyo mụ da ya ọgbọ̀wọ̀ na ba menu a aha na gbitigbiti nje maki hmm. menu menu ṣe na ike aha na mutabali dẹ maniu aha na menu ẹnẹki ha ni mutabali alheri ya iya anwụ na ba kuma kina ọjọ yin alheri tó ọjọ yin alheri tó ya ha na alheri ya dunga mụna

onye ọkụkọdọ meta wetiri dakike igube e, yi n'aka igube yi n'aka aja ka ere gba ikwuyele amanya kwuyele gị ụkwụ na anya alụ gbakite gị aja ya ngala ameghakwu gba ngela ameghaki aja ichuhu gbakwuchaka nwele nwele ka aga nwele ka nwele ka ngwa ka ụmụ manya ya ne ya alaru gidadu

oyeun kì á ní kókó àwọn oyeun bá mà ẹni kìtì anya ya ohun ọyọ́ máa lùbáríkà ọtájà òun àbàkẹ́ni kìtì kọ́lọ́ sànà ọkọ́lọ́wọ́ ìjáde yìí táwọn àmì kọ́tùrátì kàdún kọ́tùrátì kùmàdún yìí takọ́yọ́ yé ẹni ẹlẹ́jẹ̀ ẹni kẹun bọ́ ọ̀hún fẹ́ nìṣe ẹni kẹun àbọ̀ ọ̀hún yìí lé àmà àjàgbéyé munu kuma chagu nga kubi si 50000 naira ma chagu nga mune ni ngene le mu wa kola chigi le ka kwa buya ya kunyi da da lure e to unya ununga ba e to 150 na bam da gu ya ma ma ma e ma yi ko ne ko na ba gu agi kolo gegere unga ba ma gu ma gu o ti dani e to abi to

amma cewa ya lajo gata ba alira ba ya ba shi ne kuma celebrate da hunde ma mira wa ya ba koko ya yawa kafa ko kafa ko kafa sun mun meta ai ko kafa ye be la ya mun ata kama ile ni ngamu ne yeda o ba yunga yunga yunga lu yoka amuna ya jo ma ya uje o ma mu da bi al musallina amma sahala abaki masalaci abaku kuma ci karatu abaka ma ci wazi ma ya sai da kaka ci mu ma ci gidi tamekpa kameda da shi dawa nan dule gini alladhina hum alladhina hum ala salatihim daimun alladhina hum ama to yiku makagade yi chogo yiku mbuwa aje makagade dano alladhina hum la bi kuma kagade ba ala salatihim daimun ma cha gwachi nyowo ma ma cha chi asipo daimun ma cha gwachi nyowo lórí bẹ́ẹ̀ bọ̀dọ́mọ́ àmájí ní ṣọ̀gá máa ń ṣọ̀rọ̀

sake ayi na ọjọ́ mẹ́gbẹ́ bí òun ẹ̀ṣọ́ abàmì àrọ̀mọ̀ lẹ́lẹ́lẹ́ àlékún ọjọ́ kí ló wáyé tí wọ́n mi aláwọ̀ aníjú àtàbálù àbí ilẹ̀ bá máa wá sí yàn ọ̀ma ẹdẹ́ òmótò bá gbogbo tákẹ́ agùnmà mẹ́rù tánẹ̀ abẹ́kọ́ àwọ̀ inú gbogbo tákẹ́ kó wà nẹ́rẹ̀dà ní àbùnà àbùnà ṣe àbùnà ṣe ṣe ọ̀rọ̀ ọ̀gẹ́dẹ́ ayé ọwọ́ àti ṣe ọ̀rọ̀ mọ́lágún táwọn máa dùn jẹ́ gbókè wá táwọn máa dùn jẹ́ wẹ́kẹ́jẹ́ tákẹ́yà gún mi rọ́lá tákẹ́tọ̀ ẹ̀mọ́lódó abẹ́yà káyé àtẹ̀fúrúlá ẹ̀yà káyé àtẹ̀fúrúlá ìjọ mọ́dá àtẹ̀fúrúlá ìrọmọ ọ̀nù tùdálẹ̀ ojú òun labẹ́ akẹ́dẹ́ òmótò ẹlẹ́ àkíní ẹ̀níjọ́ àkíní ẹ̀ní ká tánì gbogbo lẹ́lẹ́ tákòlù kìtìyàn ni so that ẹmọ́ ọ̀mẹ̀gẹ̀rẹ́bì pọ̀ ọ̀wàzúwìrì pàlà àṣẹ ẹmú kódà máa aka ya gazi gaji na ịka n'ihe ugbo ma enwe onye ata na ena ata na gba ka na-elomi ụdan ka na-elele na kọmfọtịbụ gada ga achọ obi ụdan tụrala ime alkede omoto yi ime ọmọle turuke de omoto ọmọ kechite mema ikete ojo yi eme ọdụ mmanụ ekwuro ekwuro ekwuro eju egwu moto ememe ọrụ dago gburu moto bụ yoro fa na fa tụwalu fata ma wachịkwụlọ aláwọ̀ yẹnu ọ mẹ́fẹ́ yorùbá ọmọ ọjọ́ wọn

ama ọ̀la kan àgbẹ̀dẹ́ bá ó yíla má bàpá bá ẹ̀dọ̀ má gbà ó yíla má bàpá ẹ̀rùngbó tó ó àkàlẹ̀ yìí bọ̀ fẹ́ gẹ̀dẹ́ àmàdọ̀ yọkùn fún àmà yé mọ́tò kàkọ́rà àti lagos àyè mọ́tò àjọ aló gbogbo ẹjọ́ ayé aló ẹjọ́ ayé aló àti ẹ̀gẹ̀dẹ́ bá ńgbò ka mú ọ wọ́n máa ń tètè ìtẹ̀mọ́ màtí jíníṣọ́ wọ́n ẹnẹ́ka dóbi àkọlà mi tákẹ́dé ìwà kolomi ẹni ọ̀rẹ́ àti ìyẹ́ yìí ìgbógun ẹ̀ abọ́ ọ̀ọ̀chíkọ̀ ọ̀chíkọ̀ àbí sálámà pa akọ́ sọ́rí ẹ̀bàtẹ̀dá àkọlà mi ọ̀ọ̀ ewu moto abe ọ chọ oyi anyị chọ ya agụghị ma ma moto kada ugbo ka ada ka achọ ọrụ m ma moto rere ugbo ka ada e e, e ka achọ ọrụ na alụ egwu a naghị alụ ọchịchakụchi na chọrọ moto edomo ọ da ọjọọ adụa ọ da mebi agwagwa agini ẹyẹ ń ayyata yadda abubuwa ya kyalo lalu hakika mema wuce yana yake ta yi mawadu buruka kuro kuro yi ya ta ojo da ke mama unyan da shaka dace ba ya dinye kawo ko ya gbalo ala ilu ga ma aluka ba ga ya kare bo ilu ga ma aluka ba ga kare bo ne kuta ne ne ba zule unyan ci wa kudu ala ga naka kada ba a dihun a ubi magaru di nawa ne a zuwa lili gumadu alasar lili gumadu magaru bi ngoshi a ba jo ire magaru bi lati ngoshi yi ele ngoshi ne ewu moto mala mu bidai shaji ri fara da yau mawo da shi magaribi shi shaye amma wa bodu ko kuma dai mutu kuma amma gba ni ewu mu na to yi ma shaji ri ni ma shala asiri ni ma shi magaribi ni ma shi jan o me mu ma ta kira o ju ni duro opportunity mu ke ba yo ga ko tiyan e ko ti o mi gidu ma mu ne ma gba bebo mama lo mi na ba yo da gidi me ti te me ma báyìí tẹ̀mẹ́ màkì kẹ́lẹ́ àpòpọ̀ ẹwọ́n ẹwọ́n ti kẹtẹ̀ ọkùnrin bí wọn àkún ẹ̀ṣà abábà bá ṣe ní ilẹ̀-ìlẹ̀ ẹ̀dà bẹ́ẹ̀bọ̀ gbà ṣàkàtí àgínẹ́ ẹdí dọ́nà ọ̀lẹ̀gìdẹ́ kẹ́mọ̀ ọ̀bú èjìbá bẹ́ẹ̀bọ̀ àti ìjì tí ó ń yeyi ọbẹ jagadu tiẹ lọ ọbẹ agba kọ ọmọ rẹ amẹnkù ńlá ńlẹm da ajé ńlá mẹma ẹnẹ kẹ wọn sì yẹ tọgbà ńlá mẹ dúdẹ wòtá sẹdẹ ka ńlẹ ẹjẹ wọn ojú ẹdùn ńlá mẹ ìdá abẹnẹ kọkọ máa kí ni ó nẹ dù ó nẹ yóò jẹ máa bù mẹ tagi mẹwọn ojú ojú ẹdá kẹwàá ẹwọ ọyún kẹ ẹdọ nílẹ bọnu ó nẹ dẹ kó nẹ bá yóò yí máa bù mẹ yóò yí máa bù mẹwọn tagi mú dá ẹ ẹdẹ wòyà ẹyà ńlẹjú torí kẹgbẹǹdì dẹ ẹkọ ọhún tagi ẹwọ ọyún kẹ ẹwọn ẹjẹ tɔgɔkɛlɛ lɛ nin dɛ ŋɔjɔ sɛdɛka e ni sɛdɛka nin tiɲɛ ŋɔjɔ dun mɛ mɛ dɔ n'aw lɛ turuku mɛ mi sɛdɛka ɔjɔ lɛ mɛ mu gba ale bi yɛ mɛ mi sɛdɛka ɔjɔ lɛ gba ɛgbɛbɔ ba ma dɔ ɔjɔ yɛ na ama dɔ ɛɛ ɛlɛbi do gbɔ maa gbɔ maa ugbele kuma cha cho yi chen ke yo mo kasuru mo jila buru ma o ma che yi kasuru da me jigide ya che yi e pa tudu ma ba im do hali ya ne gala mi ba ne ki me ya ale ju le le ane yi kasuru gide ma na bi ole da kasuru da ko me ya che im da ko gba ya le ma kasuru iro sẹ́rẹ́kà ní sí wọn yóò ṣe ẹmú dágọ́ ẹ̀wọ̀ á ẹmú dùtù dágọ́ méjì àmá yí kò dú ẹmú nítorí gbẹ̀fọ́ máa kà ṣídẹ́kẹ́ ó kàkíyọ ilé ní sí wọn yóò ṣe wáyé ẹyọ jẹ ká ń bà fọwọ́ méjì torí àlà máa tọ̀ wílẹ̀ bá máa dọ́nà ọ̀lẹ̀ máa tọ̀ máa dé ọkọ̀ máa tọ̀ máa dé òmótò máa tọ̀ máa náà tọ̀ ká máa tọ̀ máa dóko máa tọ̀ máa dàtú yà tọ̀ ká máa tọ̀ àlèbí náà hùn والذين هم والذين والذين في أموالهم حق معلوم للسائل والمحروم والذين نون أبو من دومو أبي لبا في أموالهم إيو كما كجودو مماكي أموالي أموالي شمالي تكيده awegene de amwali ataye de amwali ajake de amwali mutu de amwali mashini de amwali anekela de amwali unyike ko de amwali ogodo amengire pa kuchaka mojado amwali yani walladhina fi amwabile ba e arziki gaba de aduka chuma ba ni yake jumo kadomo madu kwile musizekaye lisaili madu wal mahrum ma du ngene ki wala ba bi ba te ngene ka do mo maharum un wole un ba un du nya nya nya nya ti bara taka o taka mo na mi makeno ba tan uchin un wole un ba wale ba go ka gu amma wa du ke liba tabaraka Allah tabaraka wa ta'ala kan ibi suratu ali imran ene abele ba eluma ike ma ko bata dola majali mamda do abi

ma atukɔlɔ sagi ni ɛmɔ gɛsɛ adumu yɔna ɛ atukɔlɔ tu dɔ yɔna lɛ gɛkɛ ɛmɔ la dan gɛkɛ adɔ gɛsɛ amu tusi dan lɛ bisɔdi kuna biyɔni den ma dɔ gɛsɛ ɔyɔ rɔ. والذين هم من عذاب ربهم مشفقون والذين هم ينا بلغ من عذاب ربهم عذاب وجوه دمبا ما تشوكوا ما ẹgbàdo ojú àjába ọlá máa gá ákìlì máa tábà kìtì ní ẹ̀dọ̀má ṣe párúká ibi máa ṣe párúká mọ́ṣìkún rẹ̀ máa gbéjú mọ́mí tó dá Inna azaba rabbihim ghayru ma'mun. Inna azaba rabbihim azaba undu azaba rabbihim azaba udu ma'mun. Ise yin kuna agbo ohun shin. bodo ma se gbo prison. odomo. ẹ̀nà hapun prison àmúhẹ́lù nígbà méjì ẹ̀yà rẹ̀ ẹ̀lúgbó tó dáálẹ̀ ẹ̀hùn dúó gbítẹ̀rẹ̀ dúó nìgídà bí wọ́n ṣe pọ́tá torí wọ́n máa mọ́ṣàkà dáàtí prison ọlẹ́hùn ṣe máa hùmẹ̀ na àpọ̀ ohun ṣe ní ṣe àzába ní makọ́ àtẹ́hùn gáwógin ẹni والذين هم لفروجهم حافظون والذين هم أبو منغي ماما تقوى ماما يا تقوى زابا تقول abin min lifurujihim hafizun ma dìdì ọgbáma ma dìdì ọgbáma ọgbọ́n ẹkẹlẹ́ma ma dìdì ọgbọ́n ma eliguma kuda sikɔ ne kɛlɛ eliguma hɔ tsolo bilɛ eliguma hɔ tsɛnɛ kɛlɛ bɛkɛ ne dɔmɔ. إلا على أزواجهم أو ما ملكت أيمانهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين إلا على أزواجهم قول كيكي أبيكما إبيك إبيك لبكويا ما دومو بكويا ما o ma da ci kun be ko ya ma ngali o ma ci ma ma chogale kun ada ka mo koma aw ma malakat aymanu abakini ama duma ko na du ni ki du er da toya e ma du er e e e da ci kun e ya o ma bi e am di o adu ge umul walad to enadu abe akoya be kibe fa innahum allah ta'ala yani enaki tamoya ya um, akene ki um, ghayru malumin abile manu gwalola ubuni mana ubojon manu ubuni ni ghayru ma ngonu gwalola ubojon ẹ̀gbọ́n yẹ́lẹ̀ ìgbàgbélé takónobìlẹ̀ máa rí oúnjẹ tún yọ ọkọ ẹ̀ka bí àmì òwúyọ máa kúkú oúnjẹ àìtẹ́hùn máa kúkú oúnjẹ àìtẹ́hùn ìnàbẹ́gì yọmọ́kù máa gbò ìdá oyin ma ọyọ́ wá ọyọ́ kí yẹyẹ kí ẹta máa járe tákẹ́ ẹgbọ́ ga ayé ọmọdé máa kẹrẹ̀ bọ́ èmi ṣọ́gẹ́lẹ́ máa jẹ gbagbélé ẹ̀dà mi ó ṣẹ bọ́ ẹ̀dà máa táwọn ṣẹ bọ́ ọmọ ìmọ̀ ọmọ òbìlẹ̀ ojúṣe yẹn kí ẹ̀ṣẹ̀ wọ́yọ́ lẹ̀lẹ́ máa máa kà ma nẹ́wọ́ máa lẹ́yìn lẹ̀ òbí àná ukwu ewu lẹ́dún kù máa nẹ́lẹ̀ yìí bá ewé lè alẹ́ ìlú yìí rí àbí ṣe ni ìdẹ́gẹ̀ ma ọgbà bọ́lá ma ní ikede dẹ̀ ìkèdè kàrà ádìlẹ̀ má dá ṣìpá àti islam ní la agba kìlù làgbàdé ọkọ̀ pọ̀ yà má ti nìkan ẹ̀dùn gínú màá wọlé àníbi sọ́nà láàrin sílẹ̀ mẹ́ta na muslim yéé ni ọ̀nà kẹlẹ́ ìkúkò bọ́nà ya ọlámá bọ́nà obìnrin na bọ́nà ọlámá dáhùn máa yà wọn ṣe dà má àmọ̀ ọjọ́ adójẹ́ ẹni ẹ̀dùn kìlì dùn ìwò má kìyàmẹ́ abun bọ́yà mi dàjí àti jájí rẹ̀ ìmì mi yọ kàkà ìdídí mi ọkọ̀ mi èyí ọkọ̀ mi èyíhùn dídá bí bíá ní èyíhùn dídá búbùkọ́ ìtàkùnmẹ́ dúwò abúbùlẹ̀ tẹ̀yìn tọ́ná abúbùlẹ̀ abúta bú màá yàtò yarọ ọlẹgẹlẹ ẹgbàdógò ya abàmájẹ́rẹ̀ subhanallah inna lillahi wa inna ilaihi raji'un ọ̀rọ̀ abútabú dákẹ́ lábúbulẹ̀ máa járọ a máa járọ tàbí lábàwọn ọmọ máa já ní sí máa já gbọ́ wọn ní yàká ọmọ máa gbéjú àwọn tó yà ṣẹ̀ gbéjú máa gbẹ́hun dúk ma yá kàrẹ̀ máa ló yá practicalize ní ìjọ kìlọ̀

aljanna yonge garanti aljanna ngene len man yadmanu li ma baina rijlaihi wa ma baina lihiyaihi admanu lahu aljanna yene na du kene ke garanti olele ki me olawu itaba monu bule ma ma ma ma ma ma, ta taki nyano ya n hmm? yene ne leba shenku ene ke garanti ole ngunga ban leba yene ngunga garanti aljanna ngunga

ya ke alkumaci le fafi shaka ya ya ne na bana le iye ne ya kare boyo iye ma ko ya mun wa ya ke da yoma blue beam ya ke da yoma to bi ya e na ke ko ma to ke ke ga ke ma se ki no nu de kun da do to do to do to ke ti ga a te to kẹ́ni nọ́bà kàfà tí ní dáàrù before you know ilẹ̀ rẹ̀ ẹ àti ní ẹ̀bọ̀dọ́mọ kóòdù kóòdù manú kóòdù góyún àṣẹ tí kóòdù ẹni kí dọ́ọ̀tọ̀ rẹ̀ jákèrè wà ní gbogbo kàmẹ́rin abúta fún òyọ́ ẹ àmúdẹ́ náà yọ́ màtàbá lè máa ń gbà kọ́ ẹ̀ háàyè háàyè máa kàm kóòdù lè wọ́n kó wẹ̀rí ẹdún fún àyàn kàṣẹ bí ọ̀dọ̀ ẹdún òkú háàyè bíbíbíbíbíbí ọ̀dẹ̀ òun àmà ṣe yìí ìmúkó wẹ̀rí yàn ẹ àmà ṣe ọ́ ayé mu dunu ọyẹ tó ọyẹ kojú lẹ wẹ dunu ẹmẹ lẹgba ọgbọn nko ilé mẹ torí ìmọ akẹwọn kìdí òkè gẹdẹ ìmú kókó ìyá amúgbó kìgbà kó ọyẹ lẹ gàdà tó wọn yá gbàdá iye gbé bọ́ọ̀lù wọn yẹ ni ẹwọn ikọ̀ ẹkọ yín wọn yẹ rẹ ti inna lillahi wa inna ilaihi raji'un atuba fa amda ga kan bojo mada ga bojo ke bi en aba na gide e wa go e wa nya yi e wa go e wa ayo amu ne da e mu ho ne ma merta ba le ha ya e mi ni mo e ti je mo na dunu a je te ata to amu ni e je du de ke cha ga je de bátìrì wọn yà pé dé àtẹ́gẹ́já yìí ẹ̀hùn lẹ́yẹ́ ní ìdúró kàbẹ́ abúngáṣẹ́ dúdú yìí mún hmm, hmm. títí dájẹ́ dédú yìí mẹ́rin gìdé náà ọjọ́ tí mo lè ma ya ìmánẹ̀gbàyọ́ àmọ́tọ̀ bókẹ̀rẹ̀ ìjìnà ẹ̀ṣẹ̀ ìmánẹ̀gbàyọ́ ọmọlọ́kẹ̀rẹ̀ dẹ́ taru he alali ile yo ka tan wo wa re ya le yo go ama so ba ngo wo wa re ya o mo ne kle pi ga da ki poda ga wo gebi ju ga

ke bi wa e yuwa won ni aben ko ngaya tele taka bi le ma lu ti ti ni abi ma ma yo be yo gole ma yo ko da ma kule ke lo ayi mo elu ko to dale zina ite idi amu le be woji dabena akini no ni du kamu dabena aki ino takada tatike tika ko yo do aki gina be ne gina ba ona kamu na aki le na ba yuri dabena gino takade ku madua aki gina mo bi be ne gina ba ọ̀rọ̀ ka ha ga ayé ẹlábà mọ̀ nẹ̀mú dábàtí yíò mádùkú yíò dáwòwò ta oníkẹlẹ̀ tó lóbulẹ̀ atọ́lámàbí àti àìsẹ́hùn ìjọ àmúnẹ̀ yìí nínú ayọ́n àmúnẹ̀ ṣe ayọ́ ọjọ́ máa ṣe ma àmúnẹ̀ tòdálẹ̀ aláwọ̀tẹ̀bárakàwọ̀tààrà ìmáṣàmọ́yàmá ní àwọn ọmọ ẹ̀rẹ́kẹta ìmánu bẹ̀ká ma àdúmà kọ́ lóde lọ́wọ́ فإنه يبيع جل غير ملومين ولو لدم ومن فمن ابتغى فمن ابتغى فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون فمن ابتغى أنا دوك na ومنه وراء ذلك ya aka no gagalo je tumba mate mana tulani ya turuki ene ka chaka na eju nwa ne chaka nwo ya deke yi eju nwa ne chaka deke ta eju nwa ne kon chaka deke le eju nwa ne kon dile ene du kidi ala maki maki ha idon oga gbiti gbiti don ibi oga ne leba ami ma ma tama me chadwa yima irúlò bìlẹ̀ dúkà máa lè rọ́dá ìjí iye wọ́n fẹ́ gbẹ̀mù máa ilé iye wọ́n fẹ́ gbẹ̀mù yìí kì mọ́ bẹ́ẹ̀ tún lè yí àmúlẹ̀ gídá bẹ́ wò ilẹ̀ wọ́n a lè yí màrẹ̀ àwọn tuntun rẹ̀ àpapọ̀ máa ń

والذين هم بأماناتهم وعهدهم راعون والذين هم الله تبارك وتعالى إنه وجوهما من ذلك الذين هم لأماناتهم أبيل أمانة ما وأهدهم بالك أمانة أنه يكما دوك دي وأهدهم ما يالكو لكما تشاء بعد أما كونه ra'una ma ti gadi yan meji le yan kuma na duma ba kwa ko shadon ba tini kene duki shaba kwa kimu dene amana une doko yo ko e walu kai mu ko yeni 30000 naira kede we we mun ne do ma ye mu ta 30000 naira kede yi ke agi mu do e ama chinu ta yo ya ali we walu ka lu walu ka 30000 ngomni 32 e ngoda bi walu ka ti ijekadi linyo ye kidunga kikai ngombe ijekadi linyo niyo bometa abayo yimi emu emu duone akwawe bungwa lokata okwe dirunde ki chati 2000 nchipo nimu do mi kuwe abati to alhamdulillah ojo ke ya 2000 naira e bele 30000 naira e mi ele bi ede m na-eche ka dabịa gị enyi ọkụkụ anyị wee eyi na nwekwu nwe eto ebe na o m na ala abịagwu mana ma na erere erere chineke ọlụ sọrịba ọkọkụ edu nwe e, ka eyi na eje yẹ́tọ̀ gbẹ̀kí mistake wọ́n ṣe rẹ̀mù 32 wọn kọ́lẹ̀ ṣe ohun yẹ́ 30 wọ́n ẹdún wọ́n 32 wọ́n ṣe wọ́n yá gbẹ̀wọ́ wọ́n ní yàrá mùtàrí máa ṣe tó nẹ̀ yìí múdú dékégó dékégó dékégó èyí náà bẹ̀ nẹ́ka lé yẹ́tọ̀ wọ́n mẹ́nẹ́kẹ́ náà ṣe ti wọ́n mọ̀ kíkà ẹlẹ́kẹ́ alhamdulillah wo ka ma jisere ka ngo bi de jisere ka ka di wolu iye du ki de ko ma ti pa ko chaka android android le yaro me ngo yo na android le le ya mu de android ka do ba yi android le le aka na do ku yele ku yele la ha na ma bo ya chun to ta ba to yo na e ma de ngene e ngo ke ma du no na ne chi ke me ne ne da so it's better to get eh, relief ole kemenge ne kine dun kudu ni ani umune wa oja gini anabi sallallahu alaihi wasallam ngoja alikoli yini ubi kenya ne o yona iba o giteun lele kide ko yo kingo we uruli akeda eh 10000 naira yi edenge eh, ne kine un ubi ga 10000 naira kema denge ne kine uni iyo osu meje tan oyo mo 30000 naira to we obiko thirty thousand naira ẹ̀ ń wọ́wọ́ gbé yìí ẹ̀ wọ́n dá ó yọ̀ na ten thousand naira jẹ̀ka oyi yẹ ẹni lẹ́ máa ń kàkú ẹ̀kẹ́ wọn dùn á kú ẹ̀kẹ́ wọn dùn ẹ̀lẹ́ lẹ́ yóò kójòkójò ẹni ẹ̀dúkí yóò yí ẹjọ́ yí ẹjọ́ yí dàní kébi ebi akùnmi tí nọkọ ọba náà mi dá òun mẹ́ ńẹ̀wọ̀n yá du òun mẹ́ yá du náà kẹ́ yá yóò yí kú yí òkú ẹ̀ ma ọ na-eme kwuru nwete ma ejọ na-eme kwuru ọnọdụ agba nwete amụ na ekwuma chi na ji atịja na nkwu ala wee bọ ya lenye ụlọ فمن ابتغى وراء ذلك فاولئك هم العادون والذين هم لاماناتهم وعهدهم راؤون الله تبارك وتعالى انه ابيلبا امانه ما شيكو ما كو امانه امانه يجب شمانه غدا كوجو ما تني كدي غدا امانه كدا غدا كوجو او امانه شيء aliji amana shi zeka amana shi alkur'ani amana shi ola tauhido yiru duka amana shi take wa bade alkuli amana yake da bade kune mai alkuli kida bade kune raun abelle ma diga da alkuli au tuduye ma mun والذين هم بشهاداتهم قائمون والذين هم تبارك وتعالى نابل بقى

ẹni dúkìá bí ṣe bọjọ yìí a máa gbà ẹni dúkìá dẹrẹ kọjọ máa ṣá ní àbẹ̀kúmá ṣojálè àbẹ̀kúmá ṣàwò máa gbà ní bí ṣe máa dágó pákápá yìí yálẹ̀ màkùmàgbà tó ó kàdọ́mọ̀ yìí ti yálẹ̀ àgbàdé àmàkọ̀ yọ́dọ́mọ̀ ẹ àwọn mú dàbí yìí yálẹ̀ àgbàdé àmàkọ̀ nẹ̀ bí ṣe ha dá ti yí máa yàgbé yálẹ̀ ohun dékùmàdé yé máa lé bá kọ́ ìmúnà má dágó páká máa lùkà máa lé ẹ̀dẹ̀ ẹni gẹ̀ẹ́dẹ̀ aṣọ́gbé ní ẹ̀dẹ̀

amema aka ale ne ame anigi ŋu ame rukɔ la le gudu na di sitaku ne ka ɛlɛm amma ama gbedzi ali ma buto ni ma bu anɛ ɔyɔɛ ni uyu amama di yɛlɛ ɔmu ne kɔnɔ. والذين هم على صلاتهم يحافظون والذين ma diga adin amen utila pa men mustahabi gide hun ma Allah tabaraka wa ta'ala o kan shi ko lawo ki haka abo ya ya cha ne ama ama ma aljanna gide ha ya ya cha ne golgi ka mu ne ha ibun ya ngo cha ne fama cha ma shon ama cho ngo cha ne fama ni waqtatamahu bi dhikriha abo ya ngo ya kudu yoloji ama cho ngo do awo ya ne ila dunga jini koro ibada duwo ya no ọ̀tọ́gbà pàkúsá káàkiri hmm, yìí ní ìbílẹ̀ máa ti gáàdì ọwọ́ máa mọ́ tí yóò kúkú máa tọ́ yálé àmúnà ẹ̀bọ̀dọ́ mọ́ bá ọwọ́ ìrìn tó yóò kú yálé ágbàmà ìlú ẹ̀ṣù lè máa tẹ́tù ọ̀rọ̀ àmúnà ẹmọ́ tí yóò kú yálé hmm, kàdí subahana rabbiyal azim wa bihamdi subahana rabbiyal azim wa bihamdi subahana rabbiyal azim wa bihamdi ẹ̀wọ́ ẹ̀ka èrùkú يموجب كان سبحان ربي الأعلى وبحمدي إبا ما يتربنا ولك الحمد إيه لك حمدا كثيرا طيبا مباركا فيه ملء السماوات والأرض وملء ما شئت شيء من شيء بعد لكن المتوى شنو كيش هو بنك ريبا يسلم أقبابا وقلنا من هذا ما شيني جاكو شو أو يكري أو غماتي بواتي مثمال ولي أو كماتي مثمي جبوبي tágẹ́dọ̀ àmúdẹ wú yíyọ tó dẹ̀hùn ṣùgbọ́n àrẹ̀bí ẹ̀là alẹ́ yíyọ ẹ̀ta ẹ̀ta ẹ̀ àjẹ́ ìjẹ́ ẹ̀ta olélé náà ẹ̀ta ẹ̀ alẹ́ yẹ pẹ̀kẹ́pẹ̀kọ́ àbàkẹ́ wọ́n ti ti yára máa ń dá

ẹ̀dá ọ̀sẹ̀ bọ́ torúkì tí olóyè lé máa ṣe kùnún gbòrò gáyà lẹ́nà tí a ṣe ìjì ọba olélé máa ní ọ̀wọ̀ kẹ́dẹ́ bá ẹ ṣe pa ọjọ́ bà wọ́ ẹ̀ ṣídí ẹ̀dá dìgáàdì ń ọmọ tí yóò kù ẹ̀tọ́ jáde ẹmọ yúdo kanẹ̀ ẹ̀kọ́ jáde ẹ̀ṣẹ̀ àhánkìlẹ̀ àhánkìlẹ̀ àhánkìlẹ̀ kẹ́ ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ kíṣẹ̀ pẹ̀kọ́ ọjọ́ àkàmàdì ìjọba bá nàìjíríà àlùjẹ́ nà abọ́jú àkọlàlẹ́ lọ bá wọn ìgbẹ́ ni ọláìka. ọláìka fi jannati mukọrún. ọláìka abẹ́lẹ́bà fi jannati ẹ aljana ma ń yá kuma dábà lò aljana lẹ́kùn ma ń yá kuma dábà tí hùn mukọrún ma ń yá bùjí ma mú ma ẹ aljana lẹ́lẹ́gẹ̀ẹ́ فَمَالِ الَّذِينَ كَفَرُوا قبلك مهضعين فما للذين كفروا تبارك وتعالى ني ايوه عشا ما كافر يجي ايوه عشا ما كافر قبلك اغبازامي ني ابي اكني كما دوبوه مهضعين كما مروا ما كواني مهضعين اوجما اوجما عشا دارون يوجي تمام ني اغبادوك النبي صلى الله عليه وسلم egbadu kama kaziri yugbo abaki ne gbadu ki yugbo ma kiji ni kola ma ba abene ne ama oji ma dalo ile o ye dalo gede su ye dalo ka kini ma nu turu kola kola ki aka kuma gbo inu kola adi ha ni wa ku ake te wa turu kalu ya ina e egbadu ke kìtù nájú nájú ohun máa náà ẹ̀kẹ́ a máa nájú lẹ́lẹ̀. anìlìyàmìnì wà anìṣímàlì ìzìn. anìlìyàmìnì ẹ̀nà ogun ma ẹlẹ́ àbúkà máa náà ló tọ́ jẹjẹ wà anìṣímàlì ìbẹ́bọ̀ náà dọ́wọ́ àhó ẹ̀ aló ìzìn ọgẹ́lẹ́ máa parúkà pátí ní bọ́ọ̀lù ẹ̀ ẹ̀ أيطمع كل امرئ منهم أن يدخل جنة نعيم أيطمع كل امرئ منهم أي ديا أن يبيهما يعدي كتوكيو أن يبيهما يعدي كتوكيهما ما يعدي كتو أن يدخل كلكما دما دابا جنة نعيم الجنة ونيورا يا يشي كم جنة دينا دوبا كشاكا يا نيال ينا ويا سال جنة هاي كلا كلا إنا خلقناهم مما يعلمون كلا الله تبارك وتعالى هي شجم لبورو مكم يجي أمي أدوى الجنة أنا كم دابا ويوكي مو أكون الجنة منا آمين آمين لك من أجي الله تعالى هي شجم لبورو مكم يجي أمي لك أو ما كم يجي الجنة إنه ينوي وجه gókè wọ́n ọmọ ẹ̀rọ abúlé máa yé wọn kó máa bọ̀ yàrá yẹn náà yẹ yìí abókùnmá ní ẹ̀dá yọ o àmá máa yé wọn kó máa dẹ̀ ẹ̀dá ìhùmà lẹ́ dábàá yẹn náà yìí gbẹ̀dà mẹ̀mẹ̀lẹ̀ kẹ́ni dábàá lẹ́dẹ̀ tẹ̀ òyìn ìdí ọyẹ́ lùdó kà ẹ̀ àsàlátù ọ̀wọ́ yìí ti jí kùn alẹ́jì ẹ̀ ẹ̀dọ̀ ya yìí àkàyà ẹ̀ mà gbọ́ yọ̀ ìkú mi ẹ̀yìn àjọpá bulebulebe àdínì ẹni ẹgbẹ̀rúdú mìínú ẹgbẹ̀rúdú dámàgún ẹgbẹ̀rúdú dámọ́ọ́n ẹ̀dẹ̀rúdú dámàgún mí ẹni àdẹ̀rúdú dámọ́ ọmọ ẹni ọgẹ́nẹlẹ́ alkẹ̀mà kí mẹ́tọ́ ọjọ́ ọjọ́ lẹ́gẹ̀ẹ́tẹ́ òtún ti kúrò bí ọjọ́ àgíní ìdáyébá àlìyẹ́nà tọ̀ ya àti yìí tọ̀mọ̀ ayẹ̀tìmọ́ kúlù mọ́rí mínú كلا إنا خلقناهم مما يعلمون كلا أجوا كنيتا إدالا إنا خلقناهم آتونا ميلا alume yi momi ta na yuna te bidelin tudo a to ni me mi ma ya alamun en ka du shona me mi wa nga du shona me ngum le ko tu ko shede ko me wuri ngum me ni nga du

ẹgbàdú kẹgbẹ lẹwọjì ni wọn ẹka bí hùn obìnrin dáhù tí wọn ẹbí àwọn wọn nìkan àmọlà wọn ní àdéhù táwọn ẹmọ aráta sí chicago ẹbí ẹyìn tó gbẹmọ ẹni fún ọmọ ọmọ yìí ẹbí ẹlẹtí ní alahu òyìnbó máa ya yọ rẹ ìnà kálákanáhùn ìmọ فلا أقسم برب المشارق والمغارب إنا لقادرون الله أكبر فلا أقسم الله تعالى يعني شيكم كهبه شيكم أجبه ẹbù ìjẹ́rẹ́ kò ń àwọn ọgbọ́ ìwà mìírànbìl mẹ́ṣàríkì ọjọ́ èkì tí ó ń dú alìmẹ̀ṣàríkì àmúlùmí pàkúṣákáà

almashariki walmagharibi ẹ̀ngà ugbo kóòlù adúgbò iṣò kàjìlú ẹ̀ngà ugbo kóòlù àtúnyánẹ̀ ìyàṣò kàjìlú ẹ̀ngà ajẹ́ omi mara tíṣò kàjìlú ṣe àkíní ẹgbàdó kọ̀rọ̀ yìí múrídà mẹ̀yẹ́ ìwò ngbókòlù adúgbò ìṣọ̀mọ́lẹ̀ ńlọ àwọn adúgbò ngbókè àtúnyánẹ̀ yìí àwọn ṣọmọ́lẹ̀ àwọn àtúnyánẹ̀ yẹun èyí sọ́rọ̀ sọ́rọ̀ hamani Allah tabaraka wa ta'ala yanihi rabbul mashriqaini wa rabbul maghribaini yani un kungacho undu Allah tabaraka wa ta'ala ungacho undu olururu mejeji onla biti unga ngo undu olane mejeji amale mi cha confirm ngabalele akolo ji aba ogele ìwọ́n sojú ojí ń gbòkè àtúnyánẹ̀ ewu rẹ̀ fọlá ọkọ̀ símú lọ́rọ̀bìn mọ̀ṣáàkì tí ó ń gẹ́gẹ́ bọ̀ pàáyé òun kò ń ẹ́tù ń du àmúlùdúdú yìí wọ́n màgárìbì òun àwọn gẹ́bọ̀ pàá àmúlò anẹ́gẹ̀ òun dúkì sí àlọ́ tàbárakà ọ̀tà silakini amẹun dúkìdó lòdòdó ńwọjọ gẹbọ fóònù yìí mayi amẹun dúkìdó lànà ńwọjọ gẹbọ fóònù ẹwọn àṣẹṣẹ ìta iná na amaba àmàṣe nùpáyò àmàṣe nùpáyò àmà àwọn ṣe ewu lékeṣe àlá على أن نبدل خيرا منهم وما نحن بمسبوقين على أن نبدل خيرا منهم àmà mẹ́kùnmá túnmẹ́ wà jùmẹ́ àmà àgbà ní kùmẹ̀ yá létí pápá kùmẹ̀ yá tó jẹ́ gbìtì yìí mẹ́dọ̀lọ yóò yẹ ya ya kọ̀lọ̀ bí adúnyá yìí alẹ́yẹ́ ẹ̀dẹ̀ bẹ́ẹ̀ mẹ́yìn ọyọ́ ẹ̀dẹ̀ àmà ní kí nùbẹ̀dìlà ayọ̀rọ̀ mẹ́rin àmà ní ẹ̀yọ̀ tàbẹ̀rẹ̀ àmà kó àyè ní abájọ́ inegeji abẹ inegeji ọláàlá onegeji ọyọ onegeji abáyọgi amú akókó ima àgbẹ̀ kókó amú abẹ́gì ayakó àyẹ̀bá ẹni lórí òun àti àwọn ọ̀tẹ́gẹ̀ abẹ́ ìdúgì ayakó àyẹ̀bá àjìjì náà dé òun bá bẹ̀ ẹni wa àwọn àna àbíwá àbẹ̀kẹ́ ní igi akódèjọ ajẹlú wá ní wọ́n dé òun bá bẹ̀ anú kókó àbẹ̀ká náà anájàmàlẹ́ dàbẹ̀ àkáṣọ̀kà nìdó àwọn dé òun bá bẹ̀ alá anú bẹ́ dìlà káyọ̀rà mí lòun àbókì ìyọ̀tàmẹ́lẹ̀ ọjọ́ ìrìnlẹ̀ kíkọ́ wọ́n máa náà bí mẹ́tìbókì

ina ma bu lɛ ya maa ya lɛ etia maa jɛ lɛ maa ti do nyi do lɛ maa nu ba nyi ti ma do di ha yɛ lɛ tama tu kele kuma do ti ba di ma do kuma nu ti ma do kuma tata kpaɛ do ma do kuma ka kɔna ma maa sɔ ti kuma ma se la fia kɔna ma ɛmi yi kɔrɔ itsu bi maa tsi. shugwiji mace in sharukuku mace sharukuba na mace sharukuba bili mace yi duk mace fazaruhun mai yi kurma hatta yulaku ya hudu wa yal'abu kuma na tayinu kuma na siyashi ma mi labi shan yashi ma ja siyashi hun ilẹ̀ ba is a serious thing ilẹ̀ ṣe ẹmọ serious ní ṣe ìṣùgbogbo all the time ẹgbàdẹ́gbàdọ́ àyíyàn dé òun

amẹ́mọ̀ ayá ìjọdá alàmàyà ni maa lẹ́ níbìkì ayá ibi òun bẹ̀ kí àtàtù òun níbi ayá ṣáàkí ọ̀rọ̀ àtàmúnà ya ṣe inú ṣàmúnà ya rọ̀dọ̀ pàmà nínú nímúdà ibi yíyíyíyíyí tó yá àjábà tó dọ́jọ́ ọ̀nà ẹ̀dọ̀ ń wọ̀ ohun mẹ́tàkà tó náà mọ̀nà ya tọ́ ya tùwì yìí wọn lẹ́jìn ilé àmọ̀ lè máa ẹ̀bọ̀ lókù máa ní kùránì lágbá kùmà mú yíyún yóò má gbọ̀kàtí ọ̀wọ̀ gbogbo bá má mú tún yákú dá má gbọ̀kàtí ọ̀wọ̀ gbogbo bá má mú tún yákú amúnà ẹ̀bọ̀kùn má wọ́n yà nẹ̀kùn má wọ́n mojú má jọgbó àmánùkùn wọ́n gbogbo má mú tún yákú aláhàbọ̀r ayé mẹ́sàlájì yankúra bọ́kùn má yí kánù má gbọ̀kátà kìrẹ́ ayi masalasi wani mama to yi gida na ci fudu ba ina coka ta na ci fudu ba ishe gogo ba aku ki te masalasi dai ba ene ki abin da ke gide ne on ki aka yara kunu amma mun da kuma gyara ba mu yi ba aku ga mun gyara wai eli utu ba la ki je yi ki wa buji ta alali eja ka ni masalasi bi bona ba da ka ni ga mun uwe ki wa mo jol mamu uwe ka jol mamu wa mtinya ke ci fudu ba wo ga mtinya ba amma ne ngo yi wali ba ya ka

yahudu mana kainu wa yalabu mana tiyaci hatta yulaku yawmahum megba ke ye ma ko yo ma ko ye ma lanya de alizi yu adun on to joku ma tuma ali ko ni oyo le ba oyo na de bi yan yin wallahi ma chaka ke na yin ke yan yin uje anyi ido iya iya do je lekene do ata ija na lo bi ata da ogo ki ati mi ke jini yan yin ija chaka na do bata ngone ki ati iya iya da ogo e ba e na lu ke yan yo na Wow.

ìyá ìjìtánà kí ṣe kùmọ̀ akẹ́bì àmọ́ àbàpadà ọjọ́ tó náàkàrà lọ́jọ́ kí parun wọn mọ̀nà ọjọ́ tí òjà lẹ́bà wọn mọ̀nà albarka oṣù ramadan kàdéhùn albarka koran kàjọ bá òyò yìí ọjọ́ tí òjà lẹ́bà ẹ̀bì àmọ́ adó ọjọ́ yà ti ìtàmàlẹ̀ ẹ̀bì àmọ́ adó ọjọ́ ẹgbẹ́ mi ibà mn tó máa lò adé yé máa màkà ìtẹ́gà ẹ̀tẹ́ ma ya ma unyi duki de woi ma unato mani petro na ba ma na bu yone duki na rado ma na ti bi ma na pa atimoto atimo atunu bule atona kele ene gi jone kele o ga yali ku ma mu ma mda ji ma de do hada ma ti bi ni owo ma du kulo ma do ma tono tomo oku ne yi yona ya ya che oku ka nu ka ni mi ka bu yi ma mo ka da ji oku le un yi yona ya che ena le ni ki ma ti ju mo ni to Allah tabaraka wa ta'ala ni yawma ojo le ja nya ngwa ba yakhrujuna min al ajdath sira wallahi kun je le amu da kuma du min al ajdath koi kabari amu na du koi kabari ma we da go ga ga bu na du pulupulu mo ne ka go go ma to tegu bu ma ma to tegu ma kini ubuku e ti ane ya ku yi ubuku ti ane ya ku bo ja ti ma jo ma ti

ila nusubin yuqidun ida bana kini ibo kuma di nusubin e ma e ma du ne e le je mo akini wal kuma ko ile di kuma ko tiyane tiyane ogo ke ti o de kuma du ko ta tiyane ehe kanu ila nusubin ida bana kini inen kuma du tiyane yuqiduna nga ma ru kuma do la mo ba tu ya ba ogo kam mame wuli kaduwa ya n'ọgba ma megenege awa na ọmọdọgba enedu ji ọmọdọgba imewole wukwa ni ma anya de nwuturu ohun tu rẹ tama àti onion march 1 2 3 go ma ka wọn tama ṣẹ́ na erule to yóò fi na ma arúlékú ma rọlá ma ọgbá ìlànà subin alùtùgbẹ̀wọlẹ̀ tọ́jú àti na na akwa ní ìkẹbẹ̀rẹ̀ yìí ẹni na akwa nìgínà dùbà ìṣúlọ́gẹ́ kàmíṣọ́ yà ule ọgbada gbudu ọgọ kpokwu ana mụ na eyi ụlọ ogele ka mụ na anaghị ekwe kebe eyi gbudugbudugbudugbudu na ọgọ ka m ibu arụ zọla ma dị eyi ogele ụka na awa ya gara ka mụ na etobi eneghị na awa ba ndị biri gị n'ụwa ọyị mi alụ eneghị na awa ọyị mi alụ dagotan dagotan wee gị mene kada gụ wee gị mene kada gụ amụ na eji ya na egide nyonyo amụ na eji ha na ugbo gị chi yọ na ma kita ata ebe a kebere ya abụ ka ije igbele abele ijame ni ma chegile ma takwa abomu ne ngoya ma ile ti o ma takwa kebe ni ma ame ungo domo mnige tojo na ya ba abole du manadu kwane ku kwane e ma denga tena keje kumane eni na rule inadu eni na kwane inadu eni na kwane inadu خاشعة أبصارهم خاشعة أبصارهم تضحكهم ذلة ذلك اليوم الذي كانوا يوعدون خاشعة أبصارهم إيجما مديجو كوجل ترهقهم ذلة أيوة غومامو ما نكديجو كانوا onye kadị ha bụ ka anya mmụọ ọjọọ na tụrụ egbe ka mụ na akụ ji na a na ebe na bebụ kọrọ ma chi karịa akarị gaa iji duka m na iyi ya a ya mere ya dị ji ịha e ji egwu alụle gụọ agadi welụre dere ma na egwelụle ya dị na abịakọ onwe ji ayọ egwu ọlụ ụmụ ojuma onwe m dajazi enyi ndị ojuma ojuma onwe a ege nye nwere ha nyere ha na gị ndị nwere gị na ẹwọ̀lọ̀ yóò dì ṣẹ́yìn ìrìnlódì ó dì ṣẹ́yìn ọ àmúdà ogun àkọlà ọmọdégédé ṣògbé ẹwọ̀n kàkà gẹ́rẹ́ ẹ̀bà ẹwọ̀n tó àdékejì ẹ̀dẹ́gẹ́ kàwọn ní àkún akúrò ìwà ní ẹ̀mdà akún àìbọ̀fù làkúrẹ̀ ẹ̀dá ọ̀pọ̀ ẹ̀wọ̀n ní gbogbo ẹ̀wọ̀n abẹ̀rẹ̀ nínú gbogbo ẹ̀wọ̀n abẹ̀rẹ̀ ó yóò kún àná ọjà nwoke ni إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تجد أخبارها بأن ربك أوحى لها أمون هجاتني إن أتانك أبيك ما ما ما تما بجالي كما ما جونك كوجون أما أما أما بعدين ولا كوجو كواجبله أكيد لا تقول كولا أبو نيله yẹlẹ ti bó mọ̀mú yíyọ́ ọlọ́mọdé ọjọ́ kí ká dé àbí lọ yẹlẹ ráálíkà lè yóò mú ọyẹ́ kàkàkì dẹ́ bá alevi yu alevi kanu yu aduna ojo kuma salkudu npa munile oyole domo leje ka gbe le oyele emi ka sura yu aya ko meji nyo meji a ko bo inshallah ona inshallah adaba surati nuhu ayagbolu ka anibi nu alayhi salam babun ona kuyo mafa subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa kana min tawfiqika min allah wa kana min qadrika min min shaitan ama male yime gba ibe me gidomo ale ye mu ina zo abaje ago melu je ne dugi yeun ge ago melu je ke me un talu albijir legal lu e gba le mo albijir ya le du ke yeun ale ye o idomo ge do rárẹ̀ anákíyàí ẹgbàkà amálẹ́jìkàdé ìdájọ́ ya ní ẹgbàkùn máa bí aló amkìdú ọwà amádọ́ agúnmẹ́ ẹ̀fà ìmáàtùlẹ̀ 50 àdàkí 49 máa bí aló lóò alìgìdẹ́ ìdọ́mọ̀ sẹ́bí ọlá